الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أدوك فلون ọba tọ́pẹ́ tọ́ sí ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò ọba tó ṣe wípé ó ní àdáyanrí ọpẹ́ ní bẹ̀ fún ọpẹ́ èyí tó pé tí ọlá ayẹ nínú tó sì jẹ́ tẹ̀tọ́ ó ní fún ọlọ́run torí pé alhamdu lillahi láàmù ẹ ti istihikok wàlì ikhtisas ó náà ni wípé ní ti pàápàá tí ó síye méjì ń bẹ ní tẹ̀tọ́ àti ní ti àdáyẹnrí lillahi ọlọ́run ọba ló ní torí gbogbo ẹni tó ṣiṣẹ́ láyé torí ṣe kò dédé rí ṣe ọlọ́run lójó rí bẹ́ẹ̀ ẹni tó ṣiṣẹ́ láyé tó ṣàṣeyọrí àṣerọ ènìyàn ò dédé wá ọlọ́run ló ó rí bẹ́ẹ̀ wà mẹ́tàṣà òun náà illa torí náà ọpẹ́ ni fún ọlọ́run ọba ìlékè ọlá tó yọ̀ǹda fún wa láti tún pàdé lénìí láti máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ Allah ọ̀rọ̀ ọlọ́run ọba èyí tí ń bẹ nínú alukur'an torí pé ṣáájú dídé kur'an àwọn ọ̀rọ̀ kan ó ti wá tó jọ́rọ̀ ọlọ́run nínú àwọn tíra gẹ́gẹ́ bí àtàwọ́rá alìyìnjìl azabur suhufi Ibrahim àti ti Musa ó gbà wájú bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ọba tí ò fi gbá kan bọ̀ kan nú tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ ó náà ni tí ẹsẹ̀ ẹran ò padà dọ̀pọ̀ mérò èyí tí ìríjú ò padà wọ látọwọ́ àwọn ọmọ ènìyàn nítorí ìlérí ọlọ́run kó máa dáàbò bọ̀rọ̀ náà ó náà ní alukùránì tóró ṣeéṣe kẹ́nìkan ó ta ọ́ láyà kó béèrè lọ́wọ́ rẹ wípé ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ ọlọ́run ni tí wọ́n wá ní ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n ó ti dàrú kó wá béèrè lọ́wọ́ rẹ pé ṣó ṣeéṣe kọ́rọ̀ ọlọ́run ó dàrú ni èsì ni kọ́rọ̀ ọlọ́run kì í dàrú àmọ́ àwọn ọmọ èèyàn lè kí tiwọn bàárín ẹ̀ torí pé nínú òwe tiwọn kò sí ìlérí àtàdéhùn lọ́dọ̀ ọlọ́run ọba wípé òun ó dáàbò bò kúò níbi àsáwọ̀ àtàyọkúrò àtàfikún àti yípadà ṣùgbọ́n nínú alukur'an ọlọ́run ọba ṣe ìlérí ó sì ṣàdéhùn pé òun ó dáàbò bò alukur'an mínà tẹ̀gìyìrì níbi kó yípadà mina tẹ̀bùdíl káfí nǹkan mí rọ́pò ọ̀rọ̀ ọlọ́run kó tún mọ̀ wà ń bẹ́ẹ̀ tí mo gbà lérò o ní pé a mọ̀ pé iye báyìí ni ṣùgbọ́n wọ́n ti pàwọ́ ẹ̀dà kò ní ṣẹlẹ̀ sí Quran mina taharif káwọn ọ̀rọ̀ ọ̀nù Quran ò mọ̀ yí padà kò ní sí mina naqsh níbi àbùkù àbábùjẹkù àbí àdínkù kò ní bá Quran wà ziyada. Mm -hmm kùránì ò sí ní lékún bó ti mọ́ làwàjádù fi ikhtilafan kathira ọlọ́run ní bó bá ṣe pé àwọn èèyàn wòye sí kùránì tó bá ẹ́pà nàbí ló sọ ní ẹ̀bá ti rí ìyàpẹ́ inú bẹ̀ ṣùgbẹ́ tí mò ń sọ lọ́wọ́ o làfikún àdínkù àlékún ìyọkúrò ìyípadà àwọn nǹkan wọ̀nyí ò ní bá Qur'an torí pọ́lọ̀ wọn bá ti sọ wípé nana hedun nazalna dhikra wa inna lahu lahafidhun àwa la sọ Qur'an kalẹ̀ àwa la sọ ìrántí kalẹ̀ àwọn ọlọ́run ọba lòun ó sì mójútó lòun ó sọ níbi àwọn nǹkan tá a sọ yìí àwọn àfáà wọ́n ní àdíkìrù una yashmalul Qur'an Wa sunna. ìta ń pè níran tí ń bí ó kó kùránì àti súnà sínú súnà náà mínà díkìrì tí ò bá rí bẹ́ẹ̀ a ní mọ sọ̀híhùl hadith min sakimi a ní mọ hadith tó lálàáfíà yàtọ̀ sí tí ò lálàáfíà gbogbo wọn bá dàpọ̀ mọ́ra wọn ni àmọ́ lónìí bẹ́nìkan wá sọ pé ànábì sọ báyìí a ní eléyìí ò rí bẹ́ẹ̀ ànábì ò sọ kí ló jẹ́ àdàmọ̀ bẹ́ẹ̀ àdéhùn ọlọ́run ni póhun ó dá gbogbo ìrántí ohun torí pé nínú ìrántí ọ̀rọ̀ ọlọ́run náà lọ̀rọ̀ ànábí wà ọlọ́run sọ nínú kùránì wípé ànábí tẹ́ rí yẹn wà má ya ń tí kò anil hawa wà mọ́ ya ń tí kò anil hawa in huwa illa wàhayọ̀ yóò ha ànábí í sọ̀rọ̀ fẹ́nu anábì kìí sọ̀rọ̀ láti gbéra ẹ̀ lẹ́sẹ̀ anábì kìí sọ̀rọ̀ láti fi wá ń tí ọ jẹ tàbí láti lọ àwọn èèyàn jìbìtì kò sífẹ̀ẹ́ nínú ọ̀rọ̀ anábì in huwa illa wahyin yuha ọ̀rọ̀ tánàbì ń sọ ìtọ́lọ́run ọba fi ránṣẹ́ sí ní wíjáde alẹ́mẹ̀ òṣàdédọ́lẹ́kọ̀ọ́ ẹni tó fi mọ̀ anábì tí ń kọ́ ànábì lẹ́kọ̀ọ́ òun náà lẹni tó lágbára tààmà sí màláíkà jìbìrìl ọlọ́run bá sì ròyìn màláíkà jìbìrìl ọlọ́run ní innahu laqawlu rasulin karim dhi quwwatin 'inda dhil arshi makin muta'in thamma amin wama sahibukum bimajnun wa laqad ra'ahu bil ufuqil mubin ẹ gbọ́rọ̀ lọ iná o làkọ́ọ̀lù rọ̀súlì ń kàrí mí rọ̀súlù ti bí òjíṣẹ́ bí kìí ṣànábì ìgbà táwọn ará Mẹ́kà tí wọ́n ń sọ lẹ́nu wọn tí wọ́n sì ń kéde rẹ̀ káàkiri pé ọ̀rọ̀ tánábì ń sọ èṣù ló wí sí lẹ́nu kìí ṣọ̀rọ̀ Ọlọ́run wọ́n lórí rẹ̀ ti dàrú lẹ́nu wọn lọ́hùn tàfọ́ onímọ̀dí kì wá ń lọ fàtàkọ́ọ́lá kàfàárì àsọ̀ọ́bá tí ò lè tún فما هو إلا من جهنم جنة أغاث الله به لورى وهو مزنة تراوي صدى أو ذلة تتفيأ نوسائل ó ní ọ̀rọ̀ àwọn kèfèrí tí wọ́n sọ wípé rí ànábì dàrú ìwọ gbọ́rọ̀ náà jùlẹ̀ má bá wọn wí bẹ́ẹ̀ àwọn lórí wọ́n dàrú àwọn ni wọ́n mọ̀ tí wọ́n ń wí anábì torí yẹn ìlàmì já ànámẹ̀ jóná tún gbogbo ẹni ó bá tẹ̀lé anábì ti di gàgá fún níbi iná kò ní wọná mọ́ anábì torí yẹn musna lànábì ẹ̀ṣújó lànábì tí gbogbo ẹni tó ń gbẹ bá ń gbẹ bó bá ti rí ẹ̀ṣújó tàbí tọ́gbẹ̀lẹ̀ bá dé bá bá ti rẹ́sùjú inú wa máa dùn nítorí pé àmọ́ pójò fẹ́ ni nìyẹn kí ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ nìyẹn àbíbòòjì tó fẹ́ tí gbogbo wa ń sá sí abẹ́ bọ́rọ̀ ànábì ti rí nìyẹn níta àbádébẹ̀ mọ́ gbàgbé òun náà ní pé ọ̀rọ̀ ànábì tí í ṣe kùránì kò sásáwọ́ ń bẹ rọ̀súùlù tí áyà yìí sọ pé innahu laqawlu rasulin karimin ọ̀rọ̀ òjíṣẹ́ alápọ́nlé ni òjíṣẹ́ tí wọ́n wí ń bí kìí ṣànábì torí pé àwọn kùrẹ́ṣí àtàwọn lárúbáwà àwọn ará mọ́kà wọ́n ti fi ẹ̀sùn ọ̀rọ̀ tánàbì ń sọ pé ọ̀rọ̀ èṣù ni wọ́n ti fi kàn án ọlọ́wá ní ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ànábì ọ̀rọ̀ òjíṣẹ́ kan ni òjíṣẹ́ wo wá ní kàrímín lòjíṣẹ́ náà bẹ́ẹ̀ bá ti wàá mú òjíṣẹ́ náà bí kó wá tí alágbára ní òjíṣẹ́ náà indadilẹ̀ arṣì makin lọ́dọ̀ ẹni tó ní alẹ̀ arṣì talẹ̀ ló ní ọlọ́run ọba Allah makin ó láàyè ń bẹ̀ kìí ṣe màláíkà tí ó nípò makini ó láàyè ń bẹ̀ mùtọ́ in ànábì àbí màláíkà àbí òjíṣẹ́ tí ń kọ́ ànábì ní kùránì mùtọ́ in ẹni tá ń tẹ̀ láṣẹ rẹ̀ ní lọ́hùn mùtọ́ in à ń tẹ̀ láṣẹ bó bá pàṣẹ àmọ̀lẹ́kà ó tẹ̀lé iná olákọ̀ olóhùn rọ̀sùn olè ń kàrí mi dèkó wà tí ní dadélárṣì makin mùtọ́ in sámà níbẹ̀ kìí ṣe súnmà súnmà yẹn arúfọ̀ àtìfì nìyẹn tí wọ́n pè ní conjunction lédè èbó ara fi a fi àbí ọ̀rọ̀ tá a fi ń so ọ̀rọ̀ papọ̀ olú àti ayọ̀ àti yẹn àfisópọ̀ ni àwọn eléèbó ń pè ní conjunction àwọn lárúbá ń pè ní atifu ṣùgbọ́n sáàmà zọ́rfù lòun ìyẹn ìtumọ̀ rẹ̀ ni pé níbẹ̀ gẹ́gẹ́ bí ètò wà nù sórọ́tù wo nìyẹn sórọ́tù lè tàtúmọ̀ sí sórọ́tù dáàrù tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn wìlìdán àwọn ọ̀dọ́ mọ̀kọ́ládùn tọ́jọ́ orí wọn ò jura wọn lọ àwọn ọ̀dọ́ ìtadá wọn ṣe dọ́gba tí wọ́n mọ bu ọtí tí wọ́n mọ bu nǹkan amúṣẹmí tí wọ́n mọ sáàfù wa nínú àlìjánná ọlọ́wọ́n bá ní wá ìdárọ̀ àìtà tó bá rí wọn sámà níbẹ̀ kìí ṣe súnmọ̀ lẹ́yìn náà kọ́ nínú àlìjẹ́nà ẹ bó bá rí wọn rọ àyíntànà ìmọ̀n wà múlíkà kàbíràn ó rí ìdẹ̀ra àti ọlá tó ga púpọ̀ ń bẹ̀ bọ́lọ̀n jẹ́ gbogbo wọ́n wà àlìjẹ́nà mẹ́jà ọ̀nà torí pọ́lọ̀n ọba ní ìdárọ̀ àyíta ohun àsìbíta ohun lò àmàǹsọ̀rọ̀ àwọn tó fẹ́ mọ̀ sáfù wánú àlìjẹ́nà nìyẹn rírí wọn èyàn rò pé góòlù lòún rí lúlù àlúùlù fọ́nká lápè àṣàwọn ẹ̀dá kan ní bó wá ní àwa ó ṣe rí ń bẹ́ẹ̀ nígbà táwọn tí wọ́n mọ bu jẹ ìmú fún wa ní àlìjánná tí wọ́n mọ sáàfù wa tí wọ́n dàbí góòlù bó làwa ṣe wá fẹ́ fáìn tó ọlọ́run kó ṣàánú wa mùtọ́ ìfàmọ́ àmínì àmín ẹni tá a fọkàn tán ni mọ̀lẹ́kà jìbìrìl ó ní rọ̀ṣúùlù bẹ̀yẹn olóńkọ́ ànábì ní kùránì àmín ẹni tá a fọkàn balẹ̀ sí ìkọ̀kọ̀ rẹ̀ ni ẹni tá a fàyà balẹ̀ sí ni ẹni tá a fọkàn tán ni kò ní ṣe jàǹbá ìtọ́lọ̀ ni ó wí náà ni ó wí ọlọ́wà ni ńgbà tọ́rọ̀ rí báyìí ẹni tí ń kọ́ ànábì ní kúrán ní màláíkà Jibril ọlọ́run sì sọ fún wa nínú súrà yìí tí mo kọ́ lọ kà wípé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ànábì kìí sọ̀rọ̀ fẹ́ẹ́nu ìtọ́lọ̀mbá ní ó ní ó wí alámẹ́ wá ẹni tí ń fi ń kọ́ ànábì ó náà ni ẹni tó lágbára mọ̀lẹ́ka jìbìrìl ọlọ́run nígbà tó bá fẹ́ kọ́ ànábì yóò súnmọ́ ànábì fàkánà kọ́ bá kọ́ sáyẹ́nì áó àdínà àlàfo tí ó máa bẹ láàrin òun àtànábì ó dà gẹ́gẹ́ bíi ọrùn méjì torí tí wọ́n pè ní coals òun náà ni tí wọ́n fi ń ta ọfà ọfà tí ń jáde lẹ́nu rẹ̀ ni wọ́n pè ní sahamu ọlọ́run wá ní in tó wà láàrin àlàfo tí ń bẹ láàrin ànábì àti màláíkà jibril lásìkò tí jibril ń kọ́ ànábì ní quran tí ń ka quran fún ànábì wa muhammad kò ju ọrùn méjì ní lọ àwọn àdínà àbí tún súnmọ́ jù bẹ́ẹ̀ èyí náà ni wípé kò ní sígbà láàyè fún àṣàìtàn láti kó síbi ọ̀rọ̀ yẹn kó yí ọ̀rọ̀ náà padà létí ànábì tánábì ò fi lọ wí nǹkan míì kò sígbà láàyè torí pé ṣàdídúlíkù wa ó lágbára àwọn ìtàn ọ̀rọ̀ tá a máa gbọ́ wípé èṣù lẹ́nu tiwọn lọ́hùn òun àtọlọ́hùn wọn jọ jà ọlọ́run wá kó àwọn mọ̀lẹ́kà kan sòdí èṣù náà kó àwọn ọmọ ogun tiẹ̀ wọ́n jọ wá jà ìgbẹ̀yìn lọ́lọ́run tí wọ́n ló wá ṣe kí ni ó wá ṣẹ́gun èṣù ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni è e. kùránì yanjú ẹ̀ ọlọ́run ọba béèrè lọ́wọ́ e, ṣàìtọ́n èéṣì ọtọ́ forí balẹ̀ fẹ́ni tí mo ní kó forí balẹ̀ fún ó clear ó sì fèsì lẹ́yìn náà lọ́lọ́run ní ní odò lórí ibú ìnákarọ̀ jí mo ó dẹ́ ní ẹ̀kọ́ Ah, ẹni tó ṣe wípé òun ni alahayu lè kọ yúùmù ẹni tó dá dúró fúnra ẹ̀ tí ìmọ̀ bẹ tiẹ̀ ò fara ti nǹkan kan bó wà lẹ́ni tó ṣe wípé bíbẹ tiẹ̀ fara ti nǹkan míì yóò ṣe wá lòun bárú ẹni bẹ́ẹ̀ já ẹ̀rí pọ́rọ̀ tí ò bá lákàyè mú ní èyí ọlọ́run ní mọ̀lẹ́ka jùbìrì ní ń ànábì kò sásáwọ́ ń bẹ́ẹ̀ gbogbo ń tànábì bá ń sọ jáde lẹ́nu nínú ọ̀rọ̀ ọlọ́run a ti mọ̀ pọ́dọ̀ ọlọ́run ló ti wá lọ́lọ́run fi ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun àwàláṣọ Qur'an àwàláṣọ súnà arákùnrin kan láyé Khalif al-Mahdi kí ló ṣe ó lọ gbé àwọn ọ̀rọ̀ tí èṣọ́ ọ̀rọ̀ ànábì Muhammad ó wá hun jọ nínú ọ̀rọ̀ tó hun jọ náà ni pé lánàbí ya ba'di illa an yasha Allah ó lánàbí sọ wípé kò sánàbí mi lẹ́yìn mi máa fi bọ́lọ́n bá fẹ́ ṣeré tó fi kún yẹn illa an yasha Allah òun ló fi kún fúnra ẹ̀ nígbà ayé kàlífù Mahdi wọ́n wá ní wọ́n mú àléfà ní kí wọ́n mú jọ náà kí wọ́n kàn má gbélébù kí wọ́n pa ìgbà tí wọ́n wá ń kàn yín wá ń rẹ́rìn wọ́n ní èé ṣe tó fi rẹ́rìn ó lóun fi ń ṣẹ̀ sí ni èè torí wípé ẹgbẹ̀rún lọ́nà márùn-ún ọ̀rọ̀ ànábì lòun ti dàrú èyí tó jẹ́ ànábì sọ báyìí òun sọ pé báyìí ni ìyẹn ni pé òun ti purọ́ sínú ọ̀rọ̀ ànábì tí ó sọ bí ẹgbẹ̀rún márùn-ún ẹ mọ̀ àwọn náà wá rẹ́rìn wọ́n fún wọ́n ní àwọn jahabida àwọn àwọn ni wọ́n ń pè ní jahabiza àwọn àfa ògùn náà gbòǹgbò tí a ń dá tọ́lẹ́nu gbìn wálé muhakikun àtàwọn oníwádìí ìjìnlẹ̀ tí wọ́n máa ń wádìí fín di kókó nípa ọ̀rọ̀ ọlọ́run nípa hadith àwọn bíi abdulbunu mubarak tó jẹ́ ṣéèkù ìmáàmù bukhari àwọn tó kọ́ ìmáàmù bukhari lẹ́kọ̀ọ́ wọn bẹ ibnu mubarak àwọn èèyàn bíi imam ahmed bin ambal imam ahmed bùnú ambel nígbàtí imam bukhari tó parí tíra bukhari sọ́yí bukhari yẹn imam ahmed ló gbé fún pé kó bóun yẹ̀ wò ǹjẹ́ gbogbo àdísì ti bẹ̀m̀bẹ̀ lálàáfíà imam ahmed wá kà ó ló lálàáfíà ó sì tẹ̀ olú ló ń tẹ̀ látọdún náà tèèdò ní ọ̀rọ̀ náà sì rí bẹ́ẹ̀ kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀ òun náà ni pé ọlọ́run ọba dáàbò bo alukur'an ọpẹ́ ní fọlọ́run tó wá jogún irú ìwé bẹ́ẹ̀ fáwa mùsùlùmí tọkàn wá wá balẹ̀ pé gbogbo ń tà ń bá ń ti ń kà níbẹ̀ abẹ́ tá a gbọ́ nínú àwọn ọ̀rọ̀ ànábì tó lálàáfíà ọkàn wá balẹ̀ pórí ìmọ̀nà láwà á sí lórí ìṣìnà lásìnàmínà dọ̀lín wọ́n lè mọ́gòdó bí aléyìn á sínú àwọn ẹni àánú á sì sínú àwọn tọ́lọ́wọ́n bá ti bínú sí àwọn olónù làwọn náà sọ̀rọ̀ alàmẹ́lùdú nàlì ilimi àwọn tí wọ́n máa ṣiṣẹ́ láì nímọ̀ wọ́n kàn tún ronú ní ẹjá gbélé kalẹ̀ ẹgbẹ́ akọrin ti wà yìí aṣọ gẹ̀rẹ̀yẹ pẹ̀lú fìlà bí páálí onígun mẹ́rin táwọn ń lò yìí ẹjọ́ àwọn ó tún yí tí wọ́n padà sí aṣọ péńpé àti tí ó fún mọ́ wọn lára kàkà tí wọ́n máa dé fìlà oní páálí ẹ̀jẹ́ kí wọ́n máa dé fìlà oní ìyẹ́ yẹtuyẹtu kí tí wọ́n lè yàtọ̀ wọ́n bá tún gbé kalẹ̀ àwọn èèyàn ó bá tún rọ́ lọ bẹ̀ àwọn dọ̀ọ̀lú nìyẹn wọ́n lè ronú pé kí ló fi ẹtí iṣẹ́ tí ìjọ tí wọ́n mọ́ wọn ò sì ní lò ẹnìkan wá ní béèrè pé sọ́lọ́n ló wí bẹ́ẹ̀ gbogbo wọn ò sì ní lò wọn máa lọ ẹnìkan lè ronú pé ẹmọ́jà wọ bàtà mọ́ wọn ò sì ní wọ̀ ǹjẹ́ kí wọ́n béèrè pé sọ́lọ́n ló wọn ò ní nínú ìtumọ̀ táwọn àfáà sọ ń bẹ̀ wọ́n ní ká pé àwọn àfáà wa lólùṣọ́ àgùtàn nínú táwọn àfáà sọ nípa ọ̀rọ̀ iná nìyẹn wà láàkì ń zòrò náà sọ ni pé ẹ gbọ́ ẹ wò wá sọ nìyẹn káwọn sọ pé olùṣọ́ ṣùgbọ́n tí mo fẹ́ lò ń bẹ̀ òun náà nípa sínú àwọn ọpẹ́

alhamdulillahi rabbil alamin ọpẹ́ ni fọ́lọ̀wọ̀n ọba náà ọlọ́run wá já lè dúpẹ́ délẹ̀ torí pé ìbẹ̀rẹ̀ kọ́ ló níṣẹ́ àwọn yorùbá nú ọ̀rọ̀ tí wọ́n wọ́n lẹ́ni bá forí ti dópin lágbàlá kùránì ní wọ́n abúdù rabbaka hàtáyá tí yá kalẹ̀ yakin bó bá wà nínú islam tó ń sin lọ́hun máa sin lọ́hun títí tó fi rí àmọ̀dájú ni è e. wọ́n mọ̀ ní yakin òhun náà kí ni wọ́n ń pè ní àmọ̀dájú náà ní tí kú ó fi dé wá bá ọ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Ọlọ́run bó ṣe ká ẹ ẹ̀ àlàyé pọ̀ lórí ọ̀rọ̀ yẹn ku tamutunna ẹ gbọ́dọ̀ kú illa wa àbí kẹ́ kú nípò mùsùlùmí Ọ náà ni pé bí máa ẹdún nímọ̀ Islam ẹ fẹsẹ̀ rinlẹ̀ lórí ẹ̀ ẹ mọ̀ yẹ kúò níbẹ̀ nígbà ọ̀kan tó rẹ́ ìmọ̀gbà tí kú lédè ara òun tí ó yá ì òun ó sáré lọ bì kan kó nǹkan tó ń bá ti ríwòsàn ó padà mọ́ kírun tí kú bá ká ọmọ bẹ̀ ń kọ́ kí ló fẹ́ wí fọ́lọ́n ọlọ́run kó ṣàánú wa mo wá jẹ́rìí pọ́lọ́run ọba tá dúpẹ́ fún yìí òun náà ni ọba tí ìjọsìn tọ́ sí kò tọ́ sẹ́lòmíì òun náà sì ni ọba ọ̀kan ṣoṣo tí ò pé méjì bèlè káfí mẹ́ta lọ ẹni tí ò pé méjì ta ní mẹ́ta ni ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni kò pé méjì torí pọ́lọ́run ọba ní láọ́kánà fi ìmọ̀ àálẹ́ à tó bá ṣe pé ń bẹ ní sánmà ni àwọn olúwa míì tàbí ń bẹ ní sánmà olúwa mi ìlà ń máa ọlọ́run míì pẹ̀lú ọlọ́run kùránì ní láfàsádà ta sánmà àti ilẹ̀ ó ti bàjẹ́ àwọn yorùbá náà ní ọ̀gá méjì ò lè gbénu mọ́tò kan náà ọkọ̀ kan kí awakọ̀ méjì ó jọ máa du stiarin àbá eléyìí fẹ́ pẹ́ kòtò sọ́tún in ti ń bẹ lọ́kàn eléyìí ni pé òun fẹ́ pẹ́ sósì sẹ́mọ̀ pé ọ̀gangan kòtò náà lọ́rọ̀ wọn ó ṣe torí wọ́n ń pe kíníkan ní counterbalance èyí tí ń fa sọ́tún àtẹni tí ń fa sọ́sì ẹ rí pé kò wá ní kú lójú kan eré kan bẹ tí wọ́n ń pè ní tug of war ẹ mọ̀ fà lọ́wọ́ àwọn náà mọ̀ fà ní rúkèrúdò dénú ni kí ó wàá ṣẹlẹ̀ ọ̀gangan kòtò lọ́rọ̀ wọn ó ṣe ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọlọ́run ní bó bá jẹ́ méjì ń tẹ̀yìn ọ̀jẹ́ gbà ẹ fi ń lọ́ọ̀yàn ọba ò ní gbà páwọn pé méjì inú òlù pírẹsidẹ́ǹtì ò ní gbà ní tó fàjà Abacha àtàbíọ́lá nìyẹn Abíọ́lá dìpera ẹ̀ ní pírẹsidẹ́ǹtì Abacha ló ní pírẹsidẹ́ǹtì lógún bá dé táwa ní pírẹsidẹ́ǹtì ẹnìkan sọ̀rọ̀ àwọn ẹnu ẹ̀wọ̀n ẹni ó lágbára tó nínú túbú náà ní pírẹsidẹ́ǹtì ó ló fi fàánù àkídà alì sunna wàlìjàmá ẹni tí súlítàn bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ìyẹn ni pé ẹni tí ìkápá ìjọba bá ń bẹ lọ́wọ́ rẹ̀ níjọba àyèbá àdùn nínú ṣẹ̀ríà Islam a mọ̀ tẹ̀láṣẹ rẹ̀ lódiwọ̀n bá a gba tí ò bá ti pa wá láṣẹ tó takotọ lọ́hun òun fún rẹ̀ ò bá wá mọ̀ takotọ lọ́hun torí yẹn ló fa wàhálà lónìí àwọn tọrọ òye bí aláṣẹ bá jẹ́ lẹ́ṣẹ̀ kò túmọ̀ sí pé ká mọ̀ tẹ̀láṣẹ ẹ̀ ẹ̀ṣẹ̀ tiẹ̀ ti ń dá ọlọ́run ni ó dá lẹ́jọ́ lérí ẹ̀ ṣùgbọ́n àṣẹ tó pa wá tí ò takọtọ ọlọ́run ó di dandan ká lò ó kẹ́nìkan ni ẹ ẹni tí ó sọ pé ká ṣe gíní ìbóhùn náà ṣe báyìí kò bá àmọ́ ṣe bẹ́ẹ̀ ìtí ṣẹ̀ríà Islam kọ́ wa nìyẹn ìtànàbí kọ́ wa nìyẹn torí pé súlítọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ ìṣèjọba ń bẹ lọ́wọ́ ẹ̀ máàlíkà lè múlíkù lọ́lọ́run tó tí múlíkà máa ń tàṣà ẹni ó bá wọ ọlọ́run ní fún ní kápá ọlọ́run sì ti gbé lọ́wọ́ nù lé lọ́rùn nì bó bá wá tàpá sí tọ́ ń bá jà òun bọ́lọ́run jà ń tákìdá alìsúná wà lè jàmá tó kọ wà nìyẹn òdìjọ́ tó bá tún kúrò lọ́wọ́ ẹ̀ ẹni tí ó sì gbà ó gbọ́dọ̀ ní kápá láti gbà tí ò ní dá wàhálà alẹ̀ tó bá sì fẹ́ gbà pẹ̀lú májẹ̀mú pé ń tó náà fẹ́ máa ṣe bó bá débẹ̀ yóò dájú èyí tó ń ṣe lọ àbí kó ṣe déédéé kò gbọ́dọ̀ burú jù ó sì gbọ́dọ̀ ní kápá àti gbà lọ́ẹ̀ ìyẹn náà àkídà alìsúná wà lè jàmá ọlọ́run ọba kò pé méjì nítawọ̀ èèyàn ò jẹ́ gbà àwọn fi lọ́lọ́run ọlọ́run ní ẹ̀yin náà ẹ wò nígbà tí wọ́n ń sọ nínú kùránì pé àwọn ọmọbìnrin ọlọ́run làwọn mọ̀lẹ́kà kí lọ́lọ́run sọ ọlọ́run ní ìpín wo lélẹ̀ àá mọ̀lẹ́kà ọmọbìnrin ọlọ́run fẹ́ǹbẹ́ǹbẹ́ ńgbà tọ́lọ́run ọba dá wọn ni ṣèbẹ́yìn kùrẹ́ṣí ẹ̀yin gan bẹ́ẹ̀ bá bí obìnrin inú yín èédùn ẹni tó wá jí adẹ́dẹ̀ wá ní àwọn mẹ̀lẹ́kà ọmọbìnrin ọlọ́run ni ṣùgbọ́n bẹ́yìn bá bí obìnrin inú yóò ní dùn ọlọ́run ọba kò pé méjì ọlọ́run náà ló wá rán ànábì wa Muhammad kó máa jẹ́ òjíṣẹ́ fún gbogbo àgbáńlá ayé àti ṣàlàyé ẹ̀ wa ma arsalnaka illa rahmatan lil lẹ́yìn lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim àwa sáà di kúò lọ́dọ̀ aṣẹ́ìtọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ègbé gbólóhùn yìí la fi bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí ń bẹ́nu kùrán tá ń pè ní tafsirul kùrán tò ní gbólóhùn àwùdóbi ńlá ìmìnà ṣe ìtọ́ ní rọjìn àwakọ́lá ọlọ́run ló pa wá láṣẹ bẹ́ẹ̀ ọlọ́run ní idha qara'tal Qur'an fasta'id billahi minash shaitani rajim ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti fẹ́ mọ̀ ká Qur'an ẹ yà sáàdì ọlọ́run yẹn ni pé ẹ wá ìṣọ́ ọlọ́run ẹ wá àbò ọlọ́run minash shaitani rajim kó lọ́dọ̀ aṣaitan kéṣù ọmọ ní kápá léyìn lórí kẹ mọ́ mọ́ wíwíkúwí kẹ mọ́ mọ́ sọ̀sọ́kúsọ kẹ mọ́ mọ́ dún ìdúnkúdùn gbogbo ẹni tí ò bá ti sáàdì ọlọ́run kó lọ́dọ̀ aṣaitan ṣáájú kó tó tẹnubọ kùránì ó súnmọ́ kó mọ̀ wí ntọ́lọ́wọ́n ọba òwí ó súnmọ́ kó mọ̀ sọ ntọ́lọ́wọ́n ọba òsọ ó súnmọ́ bọ́lọ́hun ò ṣe pé ká ṣe kó sọ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé èṣù ó kó sígbà ẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam ó ní ṣàìtàn tẹ́ rí yẹn àwọn ìkásán wa tí ẹ̀jẹ̀ ń rìn nínú ẹ̀ màjìríyà dáàmù òun lójú ọ̀nà tiẹ̀ náà ibi tí ẹ̀jẹ̀ ń gbà lọ nínú iṣan ara wa náà lè ṣú ń gbà rìn káàkiri ara wa ó fi hàn pé kò sí bí èṣù ò sí lára wa nígbà tí ẹ̀jẹ̀ àbíbolẹ̀jẹ̀ ò ní dé béṣù ṣe rìn kì nìyẹn ńlá fi ní bùkátà sí ká máa ṣe kíni ká máa wá ṣe ọlọ́run ọba kó lọ́dọ̀ àṣẹ ìtọ́nù èṣù àtọmọ ogun ẹ̀ wọ́n ń wò wá ọlọ́run ní yàrá ọ̀nà kún hùwà wakọ̀ bílù hùmínà àìsù látara onẹ́hùm sọ́rọ́tulẹ̀ àrọ́f sura ẹlẹ́ẹ̀keje nínú Qur'an ọlọ́run léṣù tẹ̀rí yẹn alóhun gangan àtàwọn ọmọ ogun ẹ̀ wọ́n ń wò yín láti ibi tẹ́yìn ò ti rí wọn wọ́n máa ṣọ́ yín sẹ́yìn pé yorùbá náà sọ pé ẹni tí ń ṣọ́ ni tá àṣọ ọlọ́run kó là wá lọ́wọ́ ẹ̀ èṣù tó rí tí sì ń wù ọ́ gbogbo bó ṣe ń ṣe ní wò òun sì ti gbà á níṣẹ́ kóun bá yí ọmọ ènìyàn jẹ́ ká mọ́ra lè náà iṣẹ́ tó ń gbà nìyẹn ìyẹn náà ń bẹnu Suratul A'raf fúngbà tá a bá débẹ̀ àmọ́ sọ súra ẹlẹ́ẹ̀keje inú Kùrán yìí kẹfà láwà ọlọ́run má jẹ́ kí àṣà ìtàn kó yà láàrin wa bismillahi rahmani rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahi. الله الرحمن الرحيم فقد يتابع لقوم الذين صرفوا والحمد لله رب العالمين قل يا ويت اني ابدا الله سمعكم وابصاركم فَكَتَبَ عَلَى قُلُوبِكُمْ أَنِّهَاهُ غَيْرُ اللَّهِ يَأْتِكُمْ بِهِ يأتكم برسل كيف تصادق بآياته ثم هم يصدقون adúpẹ́ fọ́lọ́n abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allahu ọba àjọkẹ́ ayé ọba àṣàkáyà láìrọ̀ lánàá àwọn àyà mẹ́ta tó tó tẹ̀léra wọn nínú súrọ́tù al-an'am súra ẹlẹ́ẹ̀kẹfà nínú al-Qur'an àyà ìkejìlélógójì ìkẹtàlélógójì àti kẹrìnlélógójì tá ń ṣàlàyé ẹbọ abẹ́kóyé wa ní yékéyéké à ń ṣàlàyé àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ̀ àwọn àǹfààní tá jẹ́ ń bẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yẹn bí tá ti dúró lánàá ó náà ni wípé ọkàn a máa le bọ́kàn bá sì ti le kò ní iṣẹ́ rí sọ́dọ̀ ọlọ́run nìyẹn àwa ń ṣàlàyé àwọn asbab ìyẹn náà ni àwọn okùnfà ìzálátìlì kọ́sùwà asbábù ìzálátìlì kọ́sùwàtì àwọn tó ń ṣokùnfà tó lè mú ọkàn tó lè yí kó dẹ̀ a ti ṣàlàyé ẹ̀ nínú ẹ̀ náà ni ká máa ṣàánú ọmọ eke àwọn ọmọ kéékèèké ká máa ṣàánú wọn a máa jẹ́ kọ́kàn yìí ó dẹ̀ ẹ̀ ní rẹ́nìkan tí ń fọ méèké gúnṣẹ́ kọ́kàn rẹ̀ ó dẹ̀ láyé irú ẹni bẹ́ẹ̀ kò sí tí ò lè dánwò gbogbo ẹni tẹ́ bá ti rọ́mọ eke lẹ́gbẹ̀ẹ́ tí ń sunkún kàkà kó rẹ̀ lẹ́kún kó fọ́ra lérí ó tún sọ níkòó àbó tún tẹ́ ní mú àbó san nídìí kẹ́ẹ̀mọ̀ pọ́kàn onítọ̀hún ti lé gbogbo ẹni ọmọ èké su sára lọ́dọ̀ ẹ̀ tí ò tiẹ̀ wó sí nǹkan kan tó pátì tó tún ta ń pa irú ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ti lé nígbà téèyàn bá ṣe bẹ́ẹ̀ sọ́mọ èké bò wá níta gbà kò ní fi lọ́wọ́ láti sáyàn ládàá anábì ní kèé sára wa laisa minna man lam yarham sigharana ẹni tí ò bá ṣàánú àwọn ọmọ kéékèèké inú wa kìí ṣara wa mùsùlùmí ẹni tí ò láàánú ọmọ èké lójú ànábì ní kìí ṣara mùsùlùmí kásì tún máa ṣàánú àwọn tó wà rẹ bá lè máa ṣàánú ọkàn ó ànábì ní rí àmú máa ń ardi máa fi sàmáà ẹ ṣàánú àwọn tí ń bẹ lérílẹ̀ kẹ́ni tí ń bẹ ń sánmà náà ó lè ṣàánú yín ta ní bẹ ń sánmà ó náà lọ́lọ́run ọba àlékè ọlá Allah nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ó náà ní pé ana Allah tabaraka wa ta'ala qad yusallitu ala li abdi man huwa aduwwan ọlọ́run ọba a máa jẹ́ kó jẹ gàba léèyàn lórí a máa fún ní ìkápá lérí èèyàn mẹ́nu uwa àdúwọ̀n láhù ẹni tó jẹ́ ọ̀tá fún yàn ọlọ́run a máa jẹ́ oníkápá lérí èèyàn ìlàfí máa ṣe inú àdúà pé wà látò sálìtọ̀ àléyìnà mẹ́láyà họ́fùkà wà láyà rahamuna ọlọ́run má jẹ́ oníkápá lé wa lórí ẹni tí ò ní páyà rẹ̀ ọlọ́run tí ó sì ní ṣàánú wa ọlọ́run má fún wa lórí inú àdúà tá a máa ṣe nù ni ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn la yẹ́ìdì àdà zulima minna Allahi azza wa jalla a ní ìpele ní àbòsí látọ̀dọ̀ ọlọ́run kí nìdí ìdí ni pé lè anna Allaha qad bayyana lana àdàlẹ̀ àdù wa haddarana min ittiba'i khutuwatihi torí pé ti ṣàlàyé fún wa tẹ́lẹ̀ ọ̀tá yẹn tó fún ní kápá lórí wa ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa ó sì ti kì wá lọ nípa ẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ti ṣàlàyé pé ọ̀tá wa là ṣẹ̀tọ́n ọlọ́run ní iná ṣẹ̀tọ́n adúwò ńlákùn fàtàkìdù adúwàrún èṣù tẹ́ rí yẹn ọ̀tá ló jẹ́ fún yín ẹ̀yin náà gbámú lọ́ta ọlọ́ni ayọ́ lẹ́dínà àmẹ́nu odókòlò fi sílímì káàpá wọ́n lágbẹ́ta bí òkòtò rẹ̀ tó ṣàìtọ́ ọ̀rọ̀ إنه لكم إنه لكم عدو مبين Ọlọ́run ní ayọ̀ الذين آمنوا ẹ̀yin onígbàgbọ́ òdodo òdòkúlù fi sílímì káfá bẹ́ẹ̀ bá fẹ́ wọ Islam ẹ má wọ Islam láàbọ̀ ẹ má ṣe ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan lóde ẹ má dàbí àwọn ènìyàn kan tọ́lọ ní ya'buduna Allah ala harfin ten ni wọ́n dúró sí a lè kà wọ́n kún èrò inú ilé a sì lè kà wọ́n kún èrò òde wọ́n dúró létí ọlọ́ni ó dókòlù fi sílímì kan fátan ẹ Islam níta pátitan tọwọ́ tẹsẹ̀ pátápátá ẹ má fi ibì kan lẹ̀ nú gbèsè ayé yín láì jẹ́ pé Islam ní ṣàkóso ẹ̀ wàlá tàtẹ́bí òkútó wá ti ṣèyítàn. ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà èṣù àwọn ìlànà èṣù ẹ jìnnà sí ẹ má tẹ̀lé iná òòlà kùn. torí pé ṣèyítàn tẹ rí yẹn ọ̀tá tó fojú hàn fún yín ni torí náà ìkápá tọ́lọ̀ ń fún èṣù lérí ọmọnìyàn kìí ṣe àbòsí torí pọ́lọ̀ ti kì wá ń lọ òun fún lágbára báyìí òun fún lágbára báyìí àmọ́ ń tẹ̀yìn lè fi gba yín lọ́wọ́ ẹ̀ ó ní ó sì kà nínú ẹ̀ náà ní ká máa sáàdì ọlọ́run nínú ẹ̀ ní ká máa sin ọlọ́run bàbá ti pèrún àṣẹtàn ó sá lọ ànábì ní èṣù tí wọ́n bá ti pèrún yóò wá sá yóò tún wá só sínú sínú atẹ́gùn yóò dún pàràrà kó má bàa gbọ́ ohun irun yẹn tí wọ́n bá ti pèrún tán tún bọ̀ débi pé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ṣe kámọ̀ tán ṣàìtàn wà dúró níbi irun yóò mọ wá àlàfo sáfù káàkiri ànábì tún jẹ́ léyìí ó yé wa nígbà tó sọ fún wa wípé ẹ dí àlàfo tí ń bẹ láàrin yín torí pé mo rí àṣẹ ìtàn bí ọ̀dọ́ àgùntàn tí ń dúró láàrin sáfù yín bàrún jẹ èṣù ó tún wá bẹ yóò wá máa ń kóró ìró yìí sọ́kàn wa lórí irun yẹn ànábì ní títí táfi wá mọ̀ pé táfi mọ̀ ṣe ṣé méjì mo kí ni àbí mẹ́ta ọlọ́run kò ṣàánú wa nínú ẹ̀kọ́ tá a rí kọ́ níbẹ̀ nìyẹn inú àwọn ẹ̀kọ́ tààrí kan ń bẹ o náà ni ana rọ́júlá ìdásálàtọ̀ àléì àṣúlìtọ̀ àléì ṣètọ́nù sọ́rọ̀ sàyí a fi nádọ̀rí i hasana wà sọ́rọ̀ la hasan sàyí a o náà ni pé gbogbo ẹni èṣù bá ti jẹ gàba lérí ẹ̀ gbogbo ẹni èṣù bá ti rọ́nà lọ́dọ̀ ẹ̀ gbogbo ohun tó dáa yóò di tí ọ̀dá lójú ẹ̀ gbogbo tí ọ̀dá yóò wádìí tó dá lójú ẹ̀ òun ló bá jẹ́ mẹ́mbà student union ní university tẹ́ bá fẹ́ ṣe student union week kò sí tí ó wá sí ń lílà káyè ju pé kẹ́ẹ̀ ṣe miss campus lọ ọ̀sẹ̀ akẹ́kọ̀ọ́ ìyẹn ni pé ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga university wọ́n lẹ́gbẹ́ tí gbogbo wọn wà bóyá láti máa jà fún ẹ̀tọ́ wọn àbí láti dáàbòbò wọn níbi káfẹ̀tọ́ wọn dùn wọn wọ́n á wá máa ya ọ̀sẹ̀ kan sọ́tọ̀ nínú ọgbà wípé kí wọ́n fi ṣe ọ̀sẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ yẹn nínú tí wọ́n máa kọ́kọ́ là kalẹ̀ nínú àwọn tí wọ́n fẹ́ ṣe ní ìdíje òrékelẹ́wà tinú ọgbà tí wọ́n ń pè ní Miss Campus kí ló fà á tó jẹ́ pé ń tó wá sí wọn nílà káyè nìyẹn torí pé èṣù ti jọba lé wọn lórí gbogbo ohun tí ọ̀dà ni ó dá lójú wọn wọ́n wá ná mílíọ̀n lé lórí wọ́n ṣe oríṣiríṣi pátí àwọn obìnrin tí wọn ò wẹ̀wù wọn ò kún bẹ́ẹ̀ wọn mú tí gbogbo tọ́lọ̀ wọn bá lóun ò fẹ́ ni wọn ò gbé lárugẹ ńgbà náà torí pé èṣù ti jẹ gàbálẹ̀ wọn lórí gbogbo nǹkan tí ò dáa àfàìlẹ̀ yọ nínú àyàtà pé wọ́n za ìyánilá umúṣẹ́ ìtọ́nù mọ́kánù ya àmẹ́lún èṣù ṣe lọ́ṣọ́ fún wọn tí wọ́n ń ṣe níṣẹ́ ó wá dàbí ẹni pó dáa ìyẹn ń bẹ nínú àwọn ẹ̀kọ́ ìtàkọ́ làwọn àfáà ní wọ́n fi sọ pé àṣàrí aw shari'atullah ṣẹ̀ríà tọ́lọ́run ṣẹ̀ríà tún ìlà iyà tọ́lọ́run nínú tọ́lọ́run ọba fi gbé ṣẹ̀ríà kalẹ̀ tí wọ́n kà kalẹ̀ ọ̀kan nú ẹ̀ ní ìmọ̀yàtìlà akílì láti dáàbòbò làákàyè níbi yíyí padà torí tí ò bá sí ṣẹ̀ríà làákàyè súrà tọ́lọ́run ọba fi dá àdámọ́ tọ́lọ́run ọba fi dá ó máa yí padà sí ti nǹkan míì àní rí síta burú mọ́ àwọn tí ọlọ́run pè láburú ò ní jọ aburú mọ́ lójú wa yóò yí padà ẹ wo àwọn obìnrin tí wọ́n ń sáré eré orí pápá ẹ sì wo àwọn ọkùnrin tí wọ́n ń sáré orí pápá ìyẹn là ń pè ní àwọn sprinters hundred meter two hundred meter four hundred meter àtàwọn tí wọ́n ń fò ìfò onígi ni àbí tí wọ́n tún pè ní fò ọlọ́pàá ìyẹn ni pole vault àbí high jump gbogbo àwọn àbí long jump àwọn tí ó ń folẹ̀ gbogbo àwọn ipò yìí ẹ rí pé àwọn ọkùnrin wọn àwọn ò wọṣọ tí ó bo ìtàn wọn ṣùgbọ́n àwọn obìnrin kìí ṣe pé wọ́n ò sì tán lẹ́nìkan ọwọ́ ẹ̀la ojú ara wọn báyìí ni wọ́n fi pátá tí ó fi ìlàbò tí ń rí ṣé nítorí pa fẹ́ sáré kí ni túmọ̀ eyín àwọn tí ó ń sáré nu wọn wọn ò tún ní wá wẹ́wù nìkan ni wọ́n wọ̀ àwọn tó bá wọ etí èsè kọ́mú yóò fún mọ́ wọn lára pínpín ṣùgbọ́n yóò jẹ́ jọ́mpà ikùn ó hàn síta gbogbo ayé ó sì máa sọ pé kíní kan wọ́n mọ̀ dárúkọ àwọn tó ń sáré kò ní jọ aburú lójú wọn mọ́ kí ló fà in tó fà ni wípé èṣù ti ṣe lọ́ṣọ̀ọ́ ó wá dàbí ẹni pé ó da nǹkan tí ó sì dáa ni wọ́n jogún èyún ni lọ́wọ́ àwọn wo ni lọ́wọ́ àwọn osporto ni wọ́n ti jogún ẹ̀ àwọn spartans tẹ́bá rántí ní gíríkì ìjọun méjì ni wọ́n pín sí àwọn wo ni àwọn Athens àtàwọn Spartans àwọn Yunan méjì tí wọ́n pín sí nìyẹn àwọn Uspuruto là ń pè ní Spartan nínú hadọ́rọ̀ tiwọn tí wọ́n ń pè ní civilization ọ̀làjú tiwọn òun náà ni tẹ́rìbíyàtù jìsìmíyà tá ń pè ní physical education àwọn ló dá álẹ̀ ṣé ẹ̀mọ̀ pé olóòṣà ni wọ́n àwọn ni wọ́n ń bọ òòṣà tí wọ́n ń pè l'Olympus tàbí ń ṣe olympic lónìí tí wọ́n bá ń bọ òòṣà yẹn bí ìgbà táwa náà ń ṣe jẹ́ṣu tá mẹ́kẹ́ bí àwọn ará kíni àwọn ará ọ̀fà ìjàkadì fákáfìkì lóró ọ̀fà tí wọ́n bá ti ń jẹ́ṣu àti gbogbo àwọn ìlú yòókù náà tá ọ̀nà jùdì lùkàrẹ́ àbí àmọ́ mẹ́kẹ́ ìyẹn nípa ń jàjàkadì àmọ́ mẹ́mù àṣẹ́kù bọ́ rẹ̀ ni àwọn róòmù náà jogún ẹ̀ lọ́dọ̀ wọn ṣùgbọ́n bí tí mo fẹ́ lò ń bẹ̀ ó ní pé gbogbo ọmọbìnrin tó bá ti wá bàlágà wọn ó sọ̀rọ̀ bàlágà fún wọn nínú ẹ̀kọ́ tiwọn ọ̀làjú tiwọn gbogbo obìnrin tó bá ti bàlágà lọ́dún yẹn wọ́n gbọ́dọ̀ kóra wọn jọ sílùú wọ́n wá kọ́ wọn sí gbàgede lórí pápá gbọ̀ngàn gbogbo èèyàn ó wá jáde ní gbàgede ní pápá tí wọ́n ń pè ní stadium lónìí gbogbo àwọn ọmọ obìnrin tí wọ́n bàlágà lọ́dún náà tí wọ́n tẹ̀lé obìnrin wọn ó wà rìn ní òhò ní gbogbo pápá yẹn àwọn èèyàn wà máa hó wọ́n máa wò wọ́n wọ́n ṣàwọn wá bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́kọ̀ọ́ nípa physical education àbáwọn oní education gangan wọ́n ó sọ ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ wọ́n ló ní gárúdù kí ló fà táwọn fi ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ wọ́n ìtìjú kúrò lára wọn torí pé ẹni tí ó bá ṣe physical education ò gbọ́dọ̀ tẹ́ onítìjú ẹ̀rí pé gbogbo àwọn obìnrin tí wọ́n ń sáré yẹn aṣa ni wọ́n máa ń jẹ́ ńgbà téèyàn bá ti wá rí òhò lójú gbogbo ìlú kí ló kù tí ń bò mọ́ ǹjẹ́ yóò nítìjú mọ́ ẹ̀yin náà rí pé àwọn ọmọ obìnrin wa tí wọ́n ń ṣe sport wọn èyí nítìjú kò síbi tí wọn ò ti lè jẹ́ síngọ́ọ̀mù kò síbi wọn ò ti lè jẹun kò sí irun tí wọn ò lè ṣe sórí kò sí bí wọn ò ti lè jókòó wọ́n lè fẹ̀ dílẹ̀ bẹ́yàn wo gan wọ́n ni ah, wọ́n tún pé yàn àwọn àṣẹ́kùbọ̀ ìwà ẹbọ tí wọ́n jọ náà lọ́n náà ni wọ́n ń ṣe lónìí yẹn ta ló wá jẹ́ kó dàbí tó dáa lójú wa àwọn pírẹsidẹ́ǹtì ó jókòó bẹ́ẹ̀ wọ́n máa wò ó orílẹ̀-èdè tún ná millions torí wọ́n sanwó tí wọ́n fi ṣe camp wọ́n ni wọ́n kó wọn lọ ibì kan tí wọ́n ti lọ ṣe gbáradì oníwọ̀n pè ní camp camping àwọn náwó lérí ẹ̀ wọ́n sì rìn òhò jáde bẹ́ẹ̀ orílẹ̀-èdè táwọn athlete tí ẹ̀ ò bá rìn òhò wọ́n bá wẹ́n tí ó rìn òhò tí ó gbé flag ẹ̀ tí ó gbé àsíá ẹ̀ ta ló ṣe bẹ́ẹ̀ wà lákọ̀ọ́dí za ìyánilá òun ṣàyítọ́ ọ̀nà àmàlò ó náà lọ́lọ́n sọ ń bí pé wà za ìyánilá òun ṣàyítọ́ ọ̀nà mẹ́kánù àmàlùn èṣù ṣe tí wọ́n ṣe lọ́ṣọ́ fún wọn olóṣèlú wa wọ́n máa ń ṣáàdá tí wọ́n mọ yìnbọn à ní kásáburú àwọn èèyàn tó sọ pé ọkùnrin mẹ́ta ni kí ló fà tá àfi kakíní yẹn sípa burú ni èṣù ti ṣeṣẹ́ yẹn lọ́ṣọ̀ọ́ fún wa gbogbo tó yẹ ká pè láburú àní tó dáa ni ẹni tó bá wá jẹ́ olórí ogun aburú yẹn á tún wá mọ̀ sá á mọ̀ pọ́nlé nínú ìlú ọlọ́run kó ṣàánú wa nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ nìyẹn onú àwọn ẹ̀kọ́ tá a rí ń bẹ́ẹ̀ Ona náà ni pé ọlọ́run ọba ajálàlà húmúlẹ̀ ọkúbà àwọn ìjọ tó ti ṣáájú ànábì nígbà tí wọ́n kọ̀ tọlọ́run ọlọ́run wá pa wọ́n rẹ́ ó kánjú jẹ wọ́n níyà ìyẹn ni pé kò fi wọ́n lẹ̀ di ọjọ́ gbéǹde alkiyama ayé iná ló ti fìyà jẹ wọ́n àti kà sẹ́yìn tabawo inú sọ́rọ́tù tabawo inú sọ́rọ́tù lè ha kọ̀ ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ẹ̀dá ń bẹ̀ ṣùgbọ́n mi ìfẹ́ kàkà nítorí àsìkò tàbáníkà lọ sínú akọ̀ tó rátùmọ̀ sọ̀tàn samud alhakọ̀ túnmọ̀ alhakọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn ìran tó ń parẹ́ ń bẹ́ẹ̀ tàbátúnwò inú kọ́dà nínú súrà tó súnmọ́ ń bí o náà ni súrà tó sọ̀rọ̀ nípa wàṣí tó sọ̀rọ̀ ní tọ́lọ̀ ti sọ yí pé ṣé kò tí ìdéwà bọ̀ ni ìròyìn àwọn kan tó ti lọ wàlfàjìrì wàlàyàlì ní àṣírí wàṣáfì wàlúwátìrì wàlẹ́ìlì ìdàyásírì halfi dálíkà kọ́sàmù bìbí hijiri alámtàrọ̀ káífà fàálàrọ̀ búkà bí áádí àlàtí lámì yóò kúlá kó mẹ́sìlú áfílì bíláàdì والسرون الذين جرشونا بدواج ما قيلونا للغوتاج لعلنا تقوا في البلاد ọlọ́run ní mú láti ibi tó àti bẹ̀rẹ̀ yẹn nípa tó sọ̀rọ̀ wọn níbi tó ti sọ̀rọ̀ wọn alam alam taro kaifa fàáìlà rọ̀bùkà bí áádín torí bẹ̀yẹn lọ́rọ̀ wọn ti short tí ó gùn kí nǹkan sáré mu ọlọ́run ṣé ẹ ò rí ntọ́lọ̀ ń ṣe pẹ̀lú àwọn ìjọ áádín ni. ìrọ́mọ̀ dátìlẹ̀ imad àwọn ìjọ yìí nu suratul ahqaf kí ni wọ́n ń pè ní ahqaf òun lẹ̀ ń pè ní sand dunes ẹni tẹ́ ẹ ṣe geography landforms in arid region à ń pè kíní kan ní sand dunes àwọn iyanrìn èèpẹ̀ tí atẹ́gùn tó gbájọ òní wọ́n ń pè ní ahakof àwọn ilẹ̀ kan bẹ tó jẹ́ aṣálẹ̀ tí ó sí koríko tí ń hù ṣùgbọ́n wá jẹ́ tó níyanrìn kìí ṣe ti olókùúta kìí sì ṣe tó yangi atẹ́gùn wa máa fẹ́ ń bẹ̀ yóò máa gbá àwọn yanrìn yẹn jọ wọ́n ga àwọn ìran yí àárín àwọn ọ̀dẹ̀ ni wọ́n ń gbé àwọn ọ̀ràn yìí ọlọ́run á fún wọn lágbára débi pé ìrọ́mọ̀ dáàtì imad wọ́n wá ṣe òpó òpó òpó ni wọ́n mọ tí ó ga lókè òpó yìí ni wọ́n wá so ilé wọn mọ́ pátẹ́gùn yẹn ṣe lágbára tó kò ní gbélé wọn wọ́n lágbára wọ́n sì gbé bẹ́ẹ̀ táwọn ò sì lè gbé bẹ́ẹ̀ lọ́lọ́n fi ní lámú yóò lákọ́ mísìlò fílìbì láàdì mọ́ dára rẹ láàmú kò sírù wọn mọ́ lérílẹ̀ àdá wọn wọ́sàmúdàn lẹ́dínà jáàbò sọ́kọ̀rọ̀ bìlì wá àwọn tí wọ́n apáta làwọn tí máa ń yọ léètì wọn tí wọ́n dàlù ibẹ̀ ni wọ́n ń gbé èyí táwa ṣe ń yọ búlọ́ọ̀kù nígbà táwa rí kókòkó alágbára òkè làwọn owó tí wọ́n lọ máa dàlù tí wọ́n sì kú gbẹ̀wọ̀nú bẹ́ẹ̀ wọ́n sì máa gbé bẹ́ẹ̀ wọ́n yọ yàrá bẹ́ẹ̀ wọ́n yọ pálẹ̀ wà fìrẹ́ọ̀nà zìlẹ̀ àwòtáàdì fìrẹ́ọ̀nà tàwí oúnjẹ a máa dèèyàn mọ́lẹ̀ fìrẹ́ọ̀nù ọlọ́run fún ní agbára súlítọ̀ ń bẹ fún fìrẹ́ọ̀nù lórí àwọn ẹ̀dá adì àwọn èèyàn lọ ẹ̀yìn rẹ̀ àwọn bànú ìsọ̀rọ̀ yìí lábẹ́ ó fìyà jẹ wọ́n pọ̀ kí lọ́lọ́run wá wí lẹ́yìn ẹ̀. àwọn wọ̀nyí ọ̀gọ́ ó ọ̀gọ́ ó filibilad wọ́n kọjá àlà lérílẹ̀ wọ́n hùwà gbére lérílẹ̀ wọ́n hùwà ta ni ó mú mi lérílẹ̀ wọ́n rìnrìn tanku tanku lérílẹ̀ ẹ̀kọ́ àwọn tí wọ́n ń pè wọ́n rìnrìn tanku tanku nígbà tí wọ́n bá ti ṣe tó bá wò wọ́n tẹ́ wọ́n á wò lọ báyìí wọ́n tó bá wo fíìmù Omar Mokotaru lion of desert ó ráwọn Italy nígbàtí general wọn dé Gassiani ó wá wólẹ̀ kí ló tún kù òkú tó wà lórí ibi tí wọ́n fẹ́ rí àṣàǹsó tún fẹsẹ̀ tí sọ̀hún irú yẹn ni wọ́n ń pè ní táǹkù táǹkù. fa aksaru. ربك ستهدى فأكثروا في الفساد ọlọ́run ní wọ́n hùwà àbàjẹ́ púpọ̀ lérílẹ̀ kìí ṣe pé wọ́n hùwà àbàjẹ́ díẹ̀ aksaru lahakbar fasọ́bà aléhìmù sáwùtọ̀ àdáàbù ọlọ́run wá sọ ìyà oníranran kalẹ̀ lé wọn lérí torí pé iná rọ bákàlà bílí mìírí sọ́ọ́dì gbogbo tí wọ́n ń ṣe tí wọ́n fi ìyà jẹ àwọn èèyàn gbogbo ìwà tí wọ́n ń hù tí wọ́n ò ṣe tọ́lọ́run tí wọ́n ò tẹ̀lé àwọn òjíṣẹ́ wọn àṣékèé ṣe pọ́lọ́run ò rí wọn ọlọ́run rí wọn lábìlì mèrè sán ọlọ́run fi ìyà wọn pamọ́ ni ọlọ́run wá fi ìyà yẹn jẹ wọ́n ó náà ní pọ́lọ́run kán